lágbára láti sọ fún oyin kó jáde nínú gbọ́ kó kọlù yàn kó pa olúwa ìbẹ́ if need be wọ́n lágbára láti pé ó bọ́ sínú ẹ̀ dẹ́njà tó dàbí pé ikú fẹ́ dé a ní agbára nǹkan tó máa gbé kúrò ń bẹ̀ a ní agbára fẹ́ ní gbogbo nǹkan wọ̀nyẹn. ṣé ìjọ kan ò ní dé àwa máa ń béèrè lọ́wọ́ bàbá wa tá a jẹ́ ọ̀mọ̀wé tá a wà nù yàrá yẹn tá a máa ń wà wá pàdé bàbá ní ọ́fíìsì mi. bàbá ṣé gbà tó bá yá níjọ́ kan gbogbo kíní wọ̀nyí á sọnù àwa Yorùbá àní níwọ̀n mọ́ bàbá ló ìjọ yẹn ò ní dé o because kì í ṣe èèyàn kan àbí méjì ní Olódùmarè fún jọ́ tó fún wa gbogbo ẹ̀yà Yorùbá ló fún as an entity as a group. so ó máa ó wà lára as long as the Yorùbá nation bá wà lórílẹ̀‐èdè ayé agbára yẹn máa wà lọwọ wa mìíràn tó jẹ́ pé ó dàbí pé afẹ gbàgbé ọmọ mìíràn sùn ọmọ tí ò ẹ mọ nǹkan kan á sùn hàn á di tó bá jí tó so heritage yẹn continue agbára yẹn continue nígbà tá a bá ní country wa ayé á wonder wípé ah bó làwọn ará bíi ti wà and all these modern times ṣáà gbúrò wọn tó jáwọn ló dẹ̀ wá ń lead lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì báyìí it will happen it will happen. ọmọ mi títí abáyọ̀dé kò ó kó àwọn kinní kan tí mo kọ ó kó jọ wá dàbí ìwẹ́ kẹ́kẹ́ ó ń pin káàkiri báyìí màá fẹ́ kẹ́ lọ wò ó kan tó wà nú ẹ̀ kan táwa Yorùbá máa ṣe báyìí máa sọ ìlú wa di ìlú àrà ìlú àrà mọ̀tà lágbára olódùmọ̀ rẹ̀ lágbára ọlọ́run tó dá wa. ṣé ọmọ kí gbogbo yín Sunday pẹ̀lẹ́ o. dájú wọn wà mí tẹ̀ ẹ́ dẹ́ máa sọ̀rọ̀ yín wọ́n ń gbọ́ yín sà. ok pẹ̀lẹ́ ológun mi ológun yorùbá ọlọ́run dá pé kó wá yẹ yorùbá sí ni òun yẹ yorùbá sí lọ́wọ́lọ́wọ́ ọlọ́run adé yẹ ìwọ náà sí tọmọtọmọ láéláé ìyá ọmọ mi òkú iṣẹ́ náà iṣẹ́ náà ò tí ì tán ó kù díẹ̀ kó parí o èmi ń fọwọ́ sọ̀yà fún àwọn ọmọ yorùbá mi ò kì í tọ́ ọlọ́run ò kì í ṣe pé mo lè sọ pé ìjọba báyìí ló máa ṣẹlẹ̀ mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà a máa ní kọ́ńtì tiwa lọ́tọ̀ and then gbogbo àwa jókòó oríṣiríṣi àrà tí a bá lè dá pẹ̀lú development and progress and prosperity àwa máa máa ṣe àwa máa máa ya ayé lẹ́nu ọlọ́run á fún wa ṣe ọlọ́run tiẹ̀ ti fún wa ṣe ọlọ́run á wa ṣe dé òpin kó bọ́ sọ́wọ́ wa ká máa jó ká máa yọ̀ ẹ kú iṣẹ́ o.